الحمد لله الذي ليس لأوليته ابتداء ولا لآخريته انقضاء العالم البصير المدبر القدير السميع البصير العالم الخبير المدبر القدير السميع البصير أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحابته والتابعين لهم بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقول الله سبحانه وتعالى àlékún kí ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá kó má bá nàbì sallallahu alayhi wa sallam kó bá wọn ara ilé àtàwọn sọ̀hábà eléyìí tí a fi ṣe dánilẹ́kọ̀ọ́ fúnra wa ó náà ní tíra Thalathatul Usul eléyìí tí bàbá wa Muhammad bin Abdul Wahhab bin Sulaiman at-Tamimi an alayhi tí wọ́n kọ́ آه، المسألة الثانية كلوان أبي أه؟ الثالثة المسألة الثالثة المسألة الثالثة أن من أطاع أن من أطاع الرسول ووحد الله لا يجوز له موالاة من حاد الله ورسوله آه، لبى المسائل الثلاث àwọn ọ̀rọ̀ ìsìn mẹ́ta àwọn àlámọ̀rí mẹ́ta àwọn ìdájọ́ mẹ́ta èyí tó ti pé ó jọ ọ̀ràn èèyàn lórí ẹnì kọ̀ọ̀kan wa ká ní ìmọ̀ nípa rẹ̀ ọ̀ràn yẹn ní fún wa ká ní ìmọ̀ nípa àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn so ó ní ọ̀rọ̀ alwala walbara ibẹ̀ ló wà alwala walbara òun náà ni talábàásọ̀rẹ́ ẹni tábàásọ̀rẹ́ ẹni tábàásọ̀ta àwọn tá máa bá ṣe àwọn tá jìnà sí wọ́n ní annaman atọ́ ar-rasul ìkẹlẹ̀ kẹta òun náà ni pé dájúdájú ẹni tó bá ń tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run Ọba Allah ẹni tó bá ń tẹ̀lé òjíṣẹ́ náà anabi sallallahu alaihi wasallam wa wahada tó dẹ̀ sí ọlọ́run ọba lọ́kàn ó ń tẹ̀lójì sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bákan náà ó sí ọlọ́run ọba lọ́kàn la yajuzu lahu muwalatu man hadda Allaha wa rasulahu kò tọ́ mú lọ́rẹ̀ẹ́ ẹni tí ó kò tọ́ fúrú ẹni bẹ́ẹ̀ láti máa múrú ẹni bẹ́ẹ̀ lọ́rẹ̀ eléyìí báyìí inú nǹkan tí a ń láti mọ̀ ni tó bá sọ pé la yajuzu lahu ìmọ̀ usul al-fiqh ó fi yé wa wípé tó bá lo gbólóhùn la yajuzu ìtumọ̀ rẹ̀ ní pé èèwọ̀ ní nǹkan yẹn haram ó ní nǹkan yẹn nǹkan tí yìí gbọ́dọ̀ ṣe ni nǹkan tí ò tọ́ ni tó pé ìdájọ́ rẹ̀ haramu ni kí wá ní wọ́n ní kò tọ́ fúnra ẹni bẹ́ẹ̀ kó máa bá sọ̀rẹ́ man hadda Allaha wa rasulahu ẹni tó bá ń bá ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala kọta àtòjísí ọlọ́wọ́ba ìtumọ̀ hadda nìyẹn ẹni tó bá ń bínú ọlọ́wọ́ba àtànẹ́bì sallallahu tírárá sọ pé hajjahu wáyí àkọ́hu lámìó tẹ́ ẹ̀hù tíwára ẹni pé ó yapa ẹni yẹn ó tẹ ẹni yẹn kò tẹ̀lé tí ẹni tí ó bá ń yapa tọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tí kò tẹ̀lé ọlọ́wọ́ bá Allah subhanahu wa tó ń yapa nabi sallallahu alayhi wa alihi wa sallam tí kò tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n gúrí kúrò ọlọ́wọ́ bá tí wọ́n gúrí kú lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kò lẹ́tọ̀ fún wa ká bá rú ẹni bẹ́ẹ̀ ká máa bá ṣọ̀rẹ́ kò lẹ́tọ̀ fún wa ká múrò àwọn yẹn báyìí ká mú wọn ìkankan tó yẹ pé ó fẹsẹ̀ múlẹ̀ nínú islam ni wọ́n ní ẹni tó bá ń tó bá ń takò tọ́lọ́wọ́n bá tó ń takò tà nẹ́bí sallallahu alaihi wasallam kò lẹ́tọ̀ fún wa láti bá sọ̀rẹ́ walau kana aqraba qaribi kódà ẹni yóò bá jẹ́ ẹni tó fi ń súnmọ́ jùlọ nínú mọ̀lẹ́bí kọba àjẹni tó fi ń súnmọ́ wa jùlọ nínú àwọn tó ń súnmọ́ yẹn wad-dalilu ala dhalika qawluhu ta'ala ẹ̀rí lórí ilé ìbáyìí òun náà ni gbólóhùn Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala sọ pé la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hadda Allaha wa rasulahu ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ pé o lè rí àwọn ìjọ kan wọ́n nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba àti ọjọ́ kẹyìn wọ́n máa mú lọ́rẹ̀ẹ́ wọ́n máa nífẹ̀ẹ́ ẹni tí ó bá ń yapa ọlọ́run ọba ẹni tó bá ń bínú tọlọ́run ọba o lè rí àwọn èèyàn kan tí nafiyu ni ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó ń takò wípé kò rọrùn kẹrin tó nígbàgbọ́ sí ọlọ́wọ́ bá onígbàgbọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá onígbàgbọ́ pẹ̀lú ọjọ́ kò rọrùn kẹrin èèyàn bẹ́ẹ̀ wa wá nífẹ̀ẹ́ àwọn tó bá ń takò àwọn tó yapa ba tó ń bínú tó nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba àtọ́jọ́ ìgbàlá kìí àmọ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀ so eléyìí báyìí nẹ́fì wùjúdì ni ọlọ́run ní kò rọrùn kó ṣẹlẹ̀ ẹ̀ lè rí ẹ̀ lè rí walaw kanu aba'ahum ọlọ́run bá ní kódà kó jẹ́ sí páwọn bàbá wọn làwọn ẹni táwọn wí ọlọ́run ni wọn nífẹ̀ẹ́ gbọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ kó aw abina'ahum àbáwọn ọmọ wọn tí wọ́n bí aw ikhwanahum àbáwọn ọmọ ìyá wọn aw ashiratahum àbí àwọn mọ̀lẹ́bí wọn ulaika kataba fi qulubihimul iman ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní àwọn tí wọ́n wá ń ṣe báyìí àwọn tó yẹ kí wọ́n ní máa nífẹ̀ẹ́ èèyàn kan tó bá ti ń takotọ ọlọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀ kódà kó jẹ́ àwọn mọ̀lẹ́bí wọn tá a ni tó yẹ pé ti rinlẹ̀ nínú gbáyà wọn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ti kọ imani ọlọ́run ọba àlíká ti fi imani sí ó ti fi ọ̀nilẹ̀ sínú gbáyà wọn imani tó wà nínú gbáyà wọn yẹn ó ní kò jẹ́ kí ìfẹ́ àwọn ọmọ yẹn kó lè ráyè jòkó sínú gbáyà wọn nítorí pé al-iman ti bá ń bẹ lára àyàn kò ní jẹ́ kéèyàn ṣe wà láwùfẹ́ ni tí kò bá sí lórí imani lára imani ò ní ẹ̀hùn nígbà fún yàn imani ò nígbà fún yàn náà kan yàn ìmáànì yẹn kò nígbà fún yẹn ní ọkàn yẹn wà ní láti mọ̀ yí pé almahabba ìnífẹ̀ẹ́ inú ọkàn iṣẹ́ ọkàn ni inú ọkàn ló máa ń gbé yóò máa wá lápa lójú yóò sì máa lápa níbi ọ̀rọ̀ yóò sì máa lápa níbi iṣẹ́ tí ojú mọ̀ yí pé ìtẹ́ni ah, yìí ṣe yìí ó ń ṣàfihàn pé ẹni yóò gba tẹni yìí rárá nǹkan tẹ́ni yìí ń sọ nípa ẹni yìí àbí bẹ́ni ń sọ̀rọ̀ yìí ó fi hàn wípé ẹni yìí kò gba tẹni yìí kò nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ni yìí bó ṣe bá ṣe ń wojú rẹ̀ yóò túnbẹ̀ kọ̀ fẹ́ rí èèyàn yìí ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ ti fi imani ó ti fi imani sínú ọkàn wọn nìyẹn wa ayyadahum bi ruhin min ويدخلهم جنات تجري من تحتها الأنهار الله وبا الله سبحانه وتعالى يدى في وسن أقبع الجنة إلي طيقا وكريمة دوسان لبير خالدين فيها وما قبنوا إلا قبري رضي الله عنهم ورضوا عنه الله وبا ينسي وانا ينسى الله وبا أولئك حزب الله àwọn يني ni àwọn الله tọ́lọ́wọ́ الله سبحانه وتعالى wa إن حزب الله هم المفلحون ọlọ́run bá ní ẹ̀tẹ́ tí ó dájúdájú àwọn ọmọ ogun ọlọ́run bá Allah subhanahu wa ta'ala humul muflihun ọlọ́run bá ní àwọn ni wọ́n là lọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa tó bá di ọjọ́ gbé dalkiyama àwọn ni wọ́n là náà àyà tó tóbi ni tó jẹ́ sí pé nítorí Abdurrahman bin Awf láyà yìí sọ̀kalẹ̀ ilé dẹ̀ ṣe o ni pé lójú ogun Abdurrahman bin Awf ó pa bàbá rẹ̀ lójú ogun sọ àwọn èèyàn wá fẹ́ máa wípé ah, Abdurrahman bin pa bàbá rẹ̀ ẹ́ sí Abu Ubaida ni Abu Ubaida ta naam Abu Ubaida ta ibn al-Jarrah naam Abu Ubaida ta ibn jarrah so òun ló pa bàbá rẹ̀ lójú ogun naam eléyìí báyìí ó jẹ́ nǹkan tó tóbi gidi gan ó jẹ́ nǹkan tó yẹ pé ó naam iṣẹ́ tó dẹ̀ lágbára ni sọ́wọ́n yẹn wá fẹ́ máa wò pé ah, Abu Ubaidah bin Jarrah ọ̀pá bàbá rẹ̀ ọ̀pá bàbá rẹ̀ sọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala sọ ayà ìkalẹ̀ láti jẹ́ kó yé pé nǹkan tó fa o ni pé lójú ogun tó fi jẹ́ sí pé ó gbé ìdà tí bàbá rẹ̀ ní orí ó sì gé Allahu akbar Allah nǹkan tó ní agbára ni o nítorí ló fi jẹ́ sí pé tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn kò sí bàbá o kò sí ìyá o kò sọ́mọ o kò sẹ́gbẹ́ kò sábúrò o kò sí bèèlè tí àmọ́ wá sọ pọ̀ rẹ̀ ọ̀rẹ́ àbí àfà mi àfà mi kò sí kẹtí ń jẹ́ bẹ́ẹ̀ o bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ wípé ẹni tó bá ti wà lórí ẹ̀ kájọ ṣe ni ẹni tó bá ti sí lórí ẹ̀ kájọ kájọ jìnà síra wa kájọ kọ̀yìn síra wa ṣùkọjọ́ nǹkan táwọn èèyàn ń ṣe lónìí yìí tó yẹ sí pé ó yapa sírò àwọn nǹkan wọ̀nyí tó yẹ sí ó yapa sírò àwọn nǹkan yẹn kí ẹ má jẹ́ sí pé torí pọ́ rẹ̀ mi ti ń ṣe nǹkan kan ní nǹkan tí mo mọ̀ pé nǹkan yóò yé mi bẹ́ẹ̀ kí ni yóò kò sí lára ẹ̀sìn tó àmọ́ torí pọ́ rẹ̀ mi ti ń ṣe èmi náà bẹ̀rẹ̀ sí máa ṣerú nǹkan yẹn àbí tó kí mi fẹ́ ṣe ọ̀rẹ́ mi yẹn ṣe ilé báyìí kò ń ṣe nǹkan tí nǹkan tí ó bójúmu naam. ọlọ́run bá lọ́sùn hàn àtàrà jígbà yìí pé àwọn tó máa ń ṣe báyìí kataba fi qulubihimul ìmáàni ọlọ́run bá lè kíọ́lá ó ti fi ìmáàni rinlẹ̀ nínú gbáyà wọn nìyẹn wa ayyadahum bi ruhin min ọlọ́run bá lè kíọ́lá dẹ̀ ràn nasuru ni ruuxu ń bẹ̀yẹ ìrànlọ́wọ́ ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala àti kúnlọ́wọ́ ọlọ́wọ́ba lórí àwọn ọ̀tá wọn ọlọ́wọ́ba àlekẹ́lá fún wọn ní ìjẹjà lórí ẹ̀ ọlọ́wọ́ fún wọn lágbára lórí ẹ̀ òun làwọn onímọ̀ fi ń jí máa ń jẹ́ kó yẹ wá lábẹ́ irú nǹkan tó yí báyìí pé tó bá jẹ́ sí pé wàláhù tó bá yẹ pé ìlú là máa ń ṣe fún ni ànábì sallallahu alaihi wasallam bá ti fi ìlú Mákkà lẹ̀ nítorí pé sallallahu alaihi wasallam kò ṣe wàláhù fún ìlú torí ẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam ló fi jáde kúrò ní mọ́ká ń gbà tọ́nà bàrí kẹlá pa aláṣẹ ikú jáde kúrò ní mọ́ká so wákan náà wọ́n ní tó bá jẹ́ sí wípé nítorí nítorí mọ̀lẹ́bí lèyàn fi máa ń ṣe wà lọ́bá ìpín torí ẹ̀jẹ̀ ni anábì sallallahu alaihi wasallam bá ti ṣe bàrọ́wù fún Abu Lahab anábì sallallahu alaihi wasallam kò bá ti ṣe bàrọ̀ òfà Abu Lahab torí pé mọ̀lẹ́bí ànábì sallallahu alaihi wasallam ni Abu Lahab àbúrò bàbá ànábì sallallahu alaihi wasallam ó ní Abu Lahab ṣe bá ní tó ń ti bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ṣe bàrọ̀ òfò so nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ al-wala wal-bara ọ̀rọ̀ kan fi jẹ́ sí pé ó tóbi ni kí kò ṣe fi ṣeré nítorí pé báwọn nítorí bí nǹkan yìí ṣe wá rí nítorí àwọn èèyàn máa ń sá fún torí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ̀yìn sáwọn èèyàn kan wọ́n fẹ́ rí bínú àwọn èèyàn kan wọ́n fẹ́ máa báwọn èèyàn kan ṣe so ọ̀rọ̀ àlùwẹ̀láwà àlùbárọ̀ yẹn ó wà ní agbára gidi gan òfin ọlọ́run bá lọ́sùn fáwọn ọ̀tá ní ṣùgbọ́n ní agbára lára wọn láti ṣe so ó lágbára gan ilẹ̀ lómi ìfimọ́ sọ wípé ẹ̀ àti katira yìí lẹ́ẹ̀mẹ́ta báyìí ẹ̀ ká ń fo àlùwàlá wàlùbárọ̀ ẹ̀ ká ń fo à ń fo ọkà tíra àlùwàlá wàlùbárọ̀ wọ́n kọ́ sínú tíra yẹn òtẹ̀ sí ìlú àkídàtì ìsìlámíyà ẹni tó ní tíra ẹni tó ti tíra tó ń ka ọkọ̀ síbẹ̀ ìwọ ń fo ó sì ka tíra lẹ́ẹ̀mẹ́ta ọkà tíra yẹn látòkè nílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta òyìí tún dùn lẹ́nu rẹ̀ tún yọ lẹ́nu rẹ̀ pé ìwọ ń fo ọlọ́run bá lè kí discuss in al-Qur'an anabi sallallahu alaihi wasallam discuss alwala walbara pẹ̀lú ahadith wẹ̀ wọ́n wá dé bí ibẹ̀ odidi ìdájọ́ kan nú ẹ̀sìn tó kó tóbi gidi gan wọ́n fò ẹ rí i pé àìbẹ̀rù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìyẹn tọ́bàjẹ́ jẹ́ pé kò yé èèyàn pé ah, tọ́pìkì yìí ìmọ̀ mi ò tí ì débi kí n tìtẹ̀ kí n bá ní kí ah, ibi tí mo ti dé yìí ìmọ̀ mi ò gbé mo sì fẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ nǹkan tọ́lọ́wọ́ bá àlékẹ́ lásán tánàbí sọ kan lágbóyé kíní yìí lójú pàna bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọ wà lọ gbé ẹni tí ó mọ̀ nípa rẹ̀ ọ wà lọ gbé wá káàbọ̀ títẹ̀ ṣe rà ní sìn tó bá ti ṣe yín alhamdulillah ó ti pé àmánà mímọ̀ nìyẹn ọ̀jàmbá àmánà ìmọ̀ ẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó máa yọ eléyìí tó bá fẹ́nu rẹ̀ mú ń bẹ̀ eléyìí tó rò pé kò bá fẹ́nu ẹ̀ mú tó rò pé ó dá wa lálẹ̀ sí ọlọ́run àbí sáwùjọ rẹ̀ àbí sáwọn tí wọ́n ń tẹ̀lé ọ ó máa yọ yẹn dànù. eré báyìí rèé ẹ jẹ́ ká kíyèsí pé bákan náà ni pé ọlọ́run bá Allah subhanahu wa jẹ́ pé wá pé ya ọlọ́run bá ní mo pẹ̀yìn tẹ́ nígbàgbọ́ lódodo ẹ má mú àwọn ẹ má mú ẹlòmíì tó yàtọ̀ sí yín níbi tọ́nà ní ọ̀rẹ́ minú ẹ má mú wọn ní ọ̀rẹ́ ayò ẹ má mú wọn ní ẹni tó súnmọ́ yín ọ̀rẹ́ tó súnmọ́ yín jùlọ la ya'lunakum khabala ọlọ́wọ́n bá láwọn wọ̀nyí rí wọn ò sinmi lórí yín láti bá ti yín jẹ́ o wọ́n ń dààmú wọ́n ń dààmú gidi gan lórí bí wọ́n ṣe fẹ́ kó ìbànújẹ́ wọ́n ti bá ti fẹ́ kó àbúrú báyìí eléwàánu sọ́tọ̀ alìmọ̀rán àyà 118 ọlọ́ba ní kíkà sọ́mọ́ mi pé yá ayọ́ alladhina amanu la tattakhizu yahuda wan nasara awliya ọlọ́wọ́n bá ní mo pẹ̀yìn tẹ́ nígbàgbọ́ lódodo ẹ má mú àwọn yahud àtàwọn nasara ẹ má mú wọn ní ọ̀rẹ́ ba'duhum awliya'u ba'din ọlọ́wọ́n bá ní wọ́n jọ máa sí ọ̀rẹ́ ara wọn ni wa man hụ minkum ọlọ́wọ́n bá ní ẹni yòówù tó bá mú wọn ní ọ̀rẹ́ nínú yín fa innahu ọlọ́wọ́n bá ní dájúdájú níbẹ̀ ó ti wà nínú wọn ìmú ọlọ́wọ́n bá ní gíládẹ̀ ni nínú ó ti dára ẹni yẹn ìwọ àti ẹ̀ wọ́n jọ lẹ́yìn pọ̀ ni alma'u ma'aman ahabba yawm al-qiyamah gbogbo èèyàn máa wà pẹ̀lú ẹni tí wọ́n tóyàn pẹ̀lú ibi tí wọ́n gbé dìde pẹ̀lú ẹni téèyàn máa wà pẹ̀lú lọ́jọ́ gbé so

àwọn ìjọ alábòsí àwọn ìjọ alábòsí làwọn tó yẹ sí pé wọ́n ń gbé wà láàwù síbi tí ò yẹ kí wọ́n gbé sí torí pé zulmu òun ẹni wá gbẹ̀rù ṣe fi ghairi mahalli kéèyàn gbé nǹkan síbi tí èsà yìí rẹ̀ so wàlá ìfẹ́ tó yẹ kó gbé sọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo ó ti gbé síbi tí ò ibi tọ́lọ̀ wọn bá ò kó gbé ìfẹ́ rẹ̀ sí ó ti gbé síbẹ̀ òun náà lọ́dọ̀ àwọn kèfèrí ọ̀dọ̀ àwọn yahuda ti nà ọlọ́run tó sọ yí pé wa qala subhanahu wa ta'ala ya ayyuhal ladhina amanu ọlọ́run ni mo pè yín tẹ́ nígbàgbọ́ lódodo la tattakhidhu alladhina ittakhadhu dinahum huzwan wa la'iban min alladhina utul kitaba min qablikum wal kuffar awliya ọlọ́run bá ní ẹ má ṣe mú àwọn tí wọ́n mú ẹ̀sìn wọn ní awẹ́wa àti eré

wípé a kò gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀ a kò gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀ so ọlọ́run bá ní kí a tún sọ ń bù mí eléyìí tí mo kàí wà ní sọ́ọ̀tì Maida aláàkọ́ yẹn náà eléyìí tí ó sáájú yẹn náà wà ní sọ́ọ̀tì ya ayyul ladhina amanu ọlọ́run bá ní kí lẹ́nu mo pè la tattakhidhu aba'akum ọlọ́run bá ní ẹ má mú àwọn wa ikhwanakum àtàwọn ọmọ ìyá yín awuliya ẹ má mú wọn lọ́rẹ̀ ayò ẹ mú wọn lọ́rẹ̀ ta lọ́nà ní ká má mú lọ́rẹ̀ naam bàbá wa ha ìwọ́n kàfàrà bàbá rẹ̀ ha ìwọ́n kàfàrà wallahi gbogbo tó takwa alukùránì ni kí ẹ máa sọ pé èyí tó pé èyàn kan kàfàrà bàbá rẹ̀ à tí bàbá rẹ̀ bá wá kó sínú kúfùrù àwọn àgbélẹ̀ ọ̀rọ̀ kúfùrù bàbá yẹn kó sínú kúfùrù bá wáà

tó bá yẹ pé ìyẹn láti torí ẹ gbógun ti jàbàtà wàláì ìgbógun ti àbòsílì àwọn ògbógun ti jàbàtà ń torí pé jàbàtà ń kàfàrọ bàbá rẹ̀ tó bá jẹ́ pé bàbá rẹ̀ bá kó sí kófúrú ń tòótọ́ tí má jẹ̀mú sì pé àgbógun ti níta ń gbógun ti jàbàtà sí ni pé àní ń kàfàrọ àwọn èèyàn pẹ̀lú nǹkan tí èyí jẹ kófúrú èyí ń lọ̀rọ̀ pé ń kàfàrọ èèyàn pẹ̀lú nǹkan tí èyí jẹ kófúrú èyí ń kèé sí lànà mùsùlùmí kèé sí lànà àlùsùnà tó jàmáà ṣùgbọ́n èèyàn tó bá kó sínú kúfùrù tí májẹ̀mú dẹ̀ pé lórí ẹ̀ èèyàn kó sínú shirk májẹ̀mú dẹ̀ pé lórí ẹ̀ kò sí nǹkan tó burú nìkan ká fárọ̀ la tattakhidhu aba'akum ọlọ́run ní ẹ má mú àwọn bàbá yín wa ikhwanakum àtàwọn ọmọ ìyá yín awliya ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ ìní iman tí sahabu májẹ̀mú ṣẹ́mtù tẹ́ẹ̀fì ní mú ọlọ́rẹ̀ rẹ̀ ìní sahabul kufra ala al-iman wa man yatawallahu minkum ọlọ́ni ẹni yòówù tó bá mú ọlọ́rẹ̀ nínú yín fa ulaika humu zalimun ọlọ́run bá nírú àwọn bẹ́ẹ̀ alábòsí ni wọ́n kul in kana aba'ukum ìrìn àti ìgbà wa abina'ukum àtàwọn ọmọ ẹ̀yà yín wa azwajukum àtàwọn ìyàwó yín وعشيرتكم ashiratukum àtàwọn mọ̀lẹ́bí yín wa amwalun iqtaraftumuha wa amwalun iqtaraftumuha àtàwọn owó tẹ́ kójọ wa tijaratun takhshawna kasadaha àti owó tó yẹ pé ẹ̀ ń bẹ̀rù pé kó má parun wa masakinu tardawnaha àtàwọn ilé tardawnaha tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ yọ́nú sí ahabbu ilaykum ahabba ilaykum tó bá yẹ pé òun lẹ nífẹ̀ẹ́ òun lẹ nífẹ̀ẹ́ jù lọ minallahi wa rasulihi ju ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ lọ wa jihadin fi sabilillah fi sabilihi àti ìṣe jihad síjọ́ ọlọ́run ọba fatarabbasu ọlọ́run ọba ní ẹmọ ẹmọ ẹmọ retí o hatta ya'ti Allahu bi amri ẹmọ retí ìgbà tí ọlọ́run ọba ẹsá rẹ̀kẹ́ títí dìgbà tọ́nà ọba Allah subhanahu wa ta'ala tí ó fi mú àtẹ rẹ̀ wá báyìí wallahu la yahdi al-qawma al-fasiqin ọlọ́run ọba Allah subhanahu fi ọ̀nà ma àwọn ìjọ alábòsí ààrẹ yìí báyìí àyà 24 nínú suratu tauba gbogbo àwọn nǹkan tí ẹ̀mí àwọn èèyàn máa ń rọ̀ mọ́ lọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala jẹ́ wá ń lórí tọ́lọ́wọ́n bá àti tòjíṣẹ́ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ṣe bá yìí sí lẹ́ńṣẹ́ wà láwù fún àwọn nǹkan yẹn ni ò jẹ́ kẹrin lọ sí jihad ẹ́ business yìí tẹ̀fẹ́ kó parun ilé yìí tẹ kọ́ tó ṣe yìn pé wọ́n lọ́hùn jihad tá a bá dé mọ́ ẹ̀ adúrú ilé yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá lè kíra ti ká ọlọ́run tó bá yẹ ti jihad lọ ọlọ́run bá ní ẹta máa retí ìgbà tí ọlọ́run bá ní kẹlẹ́ mú àti ọlọ́run bá wá lórí síra ìsìn so níparí ọlọ́run bá ní ká sọ pé qad kanat lakum uswatun hasanatun fi ibrahim ọlọ́run bá ní nípaapá àpèjúwe àwòkọ́ṣe dáadáa ó ti wà lára ibrahim fún yín wàlẹ́fínà máa àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ ìfẹ́ qalu liqawmihim ọlọ́run bá iná bùrọ́ uminkum dájúdájú àwa bọ́pá bọ́sẹ̀ lára yín bùrọ́ àwọn àfáà ní asífàtù mushabbaha nìyẹn ó ní agbára gan iná bùrọ́ uminkum dájúdájú abọ́pá bọ́sẹ̀ pátápátá lára yín wà mímọ̀ ta ìbùdó rẹ̀ min dunillah àti nǹkan tẹ́ ń sìn lẹ́yìn ọ̀nà ọba kafarna bikum ayé àti kèfèrí sí àtà ìgbàgbọ́ ti yín wàbádà baynana wa baynakumul adawatu wal baghdha ọ̀tá àti ìkóyira oyin ti bẹ̀rẹ̀ sí máa hàn láàrin wa àti abadan yóò sì máa lọ bẹ́ẹ̀ ni hatta tu'minu billahi wahda títí tẹ́ fi nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba nìkan ṣo eléyìí báyìí lẹ̀ rí táwọn àfáà máa ń sọ wípé wàráwù téèyàn bá ń yóò máa lọ títí ni tí àwọn ẹni tẹ́ ń ṣe bàrọ̀ òun fún yẹn tí ó fi yí padà pé pé gbọ́dọ̀ kọjọ ọjọ́ mẹ́ta pé lórí nǹkan yẹn kò ń ṣe gbà tó ń sọ kó búra kó búra jù bẹ́ẹ̀ lọ kìí ṣe ẹ̀rí láti gbà torí ní ká máa fi búra gba ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ yẹn ẹ̀rí ni ó ṣe fáwọn mùsùlùmí ní ọjọ́ mẹ́ta Malik mọ̀rọ́tù bin rabi àti umayya bin khalf ìntànà bí fi sí hajjúrù fún ọkọ̀ ọjọ́ mẹ́ta zainab bin tujash ìntànà bí sallallahu alaihi wasallam fi sí hajjúrù fún ọkọ̀ ọjọ́ mẹ́ta tí bá ń sì so bákan náà abdullahi bin umar in tó fi sí hajjúrù fún ọmọ rẹ̀ bilal tí tó fi kú ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ inú hajjúrù tó sànú ẹnì kọ̀ọ̀kan wa ṣé báyìí sìn kọ́lọ́mọ̀ bá kí ó mú ẹnì kọ̀ọ̀kan wa dúró ok ẹ dákun jẹ́ n parí ẹ̀ nǹkan kékeré náà lókù táàfi bọ́ sí tọ́pìkì mi wọ́n ní ọwá ní wàlí àna mọ̀wàláta manhadallaha wa mudaratihi tadullu ala fi qalbi al-insani wal iman billahi wa wọ́n ní nítorí wípé dájúdájú ìmá mú ẹni tí ó bá ń takòtò ọlọ́wọ́n ọba tó ń bínú ọlọ́wọ́n ọba ìmá múrú wọn lọ́rẹ̀ wà mùdàrọ́ọ̀tì àti máa ṣe mùdàrọ́ọ̀tì pẹ̀lú ẹ̀ ìmá wá ìyọnú ẹni yẹn ìmá ṣe dáadáa sí nítorí kálíbà rí ọnú rẹ̀ tàdúlù àlà inú gbàgbọ́ sọ́lọ́wọ́ bá wà rọ̀súlì àtòjíṣẹ́ lọ́wọ́ da'ifun nǹkan tó lẹ́ni li'annahu laysa min al-aqli an yuhibba al-insanu shay'an huwa aduwwun li mahbubihi wọ́n nítorí pé kò bá làákàyè mu kéèyàn máa nífẹ̀ẹ́ nǹkan kan kó wá jẹ́ pé nǹkan tí èèyàn nífẹ̀ẹ́ yẹn ọ̀tá ntí ọ̀tá olólùfẹ́ yẹn ní nǹkan yẹn kó jẹ́ pé nǹkan tó jẹ́ ọ̀tá olólùfẹ́ yẹn èèyàn tí èèyàn nífẹ̀ẹ́ èèyàn wá mú èèyàn wá nífẹ̀ẹ́ ọ̀tá ẹni yẹn kò rọrùn kéèyàn máa nífẹ̀ẹ́ ọ̀tá ọ̀rẹ́ yàn so ọ̀tá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tá a bá pọ̀ ọlọ́run ọba lọ́rẹ̀ wa kò rọrùn ká máa nífẹ̀ẹ́ ọ̀tá ọlọ́run kò rọrùn ká máa nífẹ̀ẹ́ ọ̀tá ànábì sallallahu alaihi wasallam káwá ní èmi láìkì ànábì ń tòótọ́ ṣùgbọ́n naturally gbogbo ala hate naturally gbogbo ala hate firaun gbogbo ala hate àbú tọ́lì bàbí gbogbo ala hate gbogbo àwọn tí wọ́n bá ànábì ṣọ̀tá Abdullahi ibn Salul gbogbo mùsùlùmí tá a bá ti ń gbọ́tàn rẹ̀ báyìí inú ó sì máa bí wa bí pé kọ́lọ̀ ń káàkiri ẹ̀rí kéèyàn ń rò kúrò pé ìwọ ìwọ ran ànẹ́bì ti èmi lé mà ọmọra ni ànẹ́bì tèmi olólùfẹ́ tèmi sẹ́mà gbogbo àwọn tí wọ́n bá ànẹ́bì ṣọ̀tá yẹn inú wọn kàn máa bí yẹn ni àbáwọn tó ń bá Abubakar ṣọ̀tá tẹ́ bá Umaru ṣọ̀tá tẹ́ bá ti gbọ́rọ̀ tó sọ sáyẹ́ṣà báyìí ni yóò mọ̀ rú pé yìí ẹwẹ́ ni ẹni ṣe ń ṣe àìlẹ́kọ̀ọ́ sí ìyàwó àyíṣà àní kódà bí èèyàn bá ṣe àìlẹ́kọ̀ọ́ sáfà àyàn gan inú àwọn tó yẹ ti pé kíní ṣe ìwé pé ah, àwọn afá wa ah, kò lẹ́kọ̀ọ́ ni kò mọ̀rọ̀ gbé kalẹ̀ kò ní ò múra ni wọ́n ni ọmọ pé tó ni tọ́ pé ó rí ẹ̀bá ojú rẹ̀ wà dúdú ojú rẹ̀ mi bàárọ̀ wù ló ń ṣe

tí ó ráyé ó dà níbi ájì àmúwa gan à ń ṣe wà láwà ń ṣe bàrọ̀ òun mẹ́ tó yẹ́ báyìí sí tó yẹ́ pé yóò bírú sí yàn tí yóò bírú yàkà yàkà sí yàn lórí ọ̀rọ̀ ayé yàn tó yẹ́ báyìí sí àbí lórí ọ̀rọ̀ ọmọ yàn bá bínú báyìí tó bá lọ bá wọn tó bá ẹ́ so yóò fara ya nítorí wípé ọmọ rẹ̀ ẹsẹ̀ lè nọ́mọ mi ẹsẹ̀ lè ṣe kíníkà ẹyẹ jẹ́ ní ẹsẹ̀ kíníkà ní yọ́ta ajá gbà lẹ́ o ṣe wà láwù torí ọmọ rẹ̀ ṣe é báyìí sì so o lè ṣe wà láwù torí ẹ̀sìn so eléyìí báyìí kò sí nǹkan tí kò sí nǹkan tí nǹkan tó bá làákàyè mu nìkan ẹ pé ọ̀tá ọ̀rẹ́ èèyàn èèyàn mọ̀ wá ṣe wà láwù fò wọ́n ní wọ́n mọ̀ wà látùl kuffar takunu bí mọ̀nà sọ̀rọ̀ tìhìm ẹ̀dá bá a ṣe máa ń ṣe wà láwù fáwọn kèfèrí òun náà ni kíyàn máa ràn wọ́n lọ́wọ́ kíyàn máa ran kèfèrí lọ́wọ́ lórí ẹ̀sìn wọn kò ń ṣe wípé a lè ran kèfèrí lọ́wọ́ lórí àlámọ̀rí ayé tó bá jẹ́ sí pé kèfèrí tí kò gbógun tẹ̀sìn ni o tàrí pé ilé ìbáyìí kò fara ní àwọn mùsùlùmí kò gbógun tẹ̀sìn tá a sì mọ̀ pé tá a bá ṣe dáadáa sí ó lè mú nífẹ̀ẹ́ sìn kò sí kan burú bẹ́ẹ̀ wọ́n mú àwọn náà ti hì ká máa kún wọn lọ́wọ́ lórí nǹkan tí wọ́n wà lórí ẹ̀ ìwọ tó bá ti mò ń sọ sẹ́ ìwọ tó bá ti lè kó adìẹ jáde lọ́dọ̀ ọdún kírísímàsì ó ń ṣe wà láwù fún wọn nítorí pé ó ràn wọ́n lọ́wọ́ lórí tí tí wọ́n ń ṣe yẹn nìyẹn kò sẹ́ni tó jẹ́ kọ́dún ìyàbò bí ìbá ṣe wọ́n tó kájẹ síta táwọn yẹn fi mọ̀ pọ́dún bẹ́ńtà táwọn yẹn ṣe kékeré ké kúkúrúkú táwọn yẹn ń lọ tẹ́ńbọ̀ àìwọ́n tó kó bàtà àtasọ síta lọ́jọ́ yẹn àti ráìsì ó kó síta wà láì máa wọkàn rẹ̀ ó rí pé tó bá tà dáadáa torí pé ọjà máa ń tangbá yẹn ó tún máa bẹ lọ́n kí dìjẹ́bà mí tètè dé wọ́n máa bẹ lọ́n pé kọ́dún ẹbọ ọdún kẹfìrí tí ń bá wù jẹjẹ kó tètè máa dé kí ah wà láì dìjẹ́ tí bá tí mo bá inú rọ́mọ dùn pé dìjẹ́bà ṣùgbọ́n mẹ́ jẹ́ ní ẹ̀mí ọmọ ọ̀rọ̀ mọ́ nǹkan yẹ pé ah, mọ́sá ń ta jẹ witiwiti ní mọ́sá ń ta bàtà ní ara èèyàn mọ́ ń yá èèyàn mọ́ ní nàṣàp nítorí pé àwọn kèfèrí ń sọdún ṣùgbọ́n náà wà wa so kò dọ kò dá kó rí bẹ́ẹ̀ bíyàn ṣe máa ń ṣe nìyẹn so bákan náà alámahùn aléyí minal kúfùrí wa dọ̀láàl lórí kúfùrà ṣe dọ̀láàl tó lórí ẹ̀yẹn wa ah, mawaddatuhum takunu bi fi'li al-asbab ìnífẹ̀ẹ́ wọn ó máa ń jẹ́ pẹ̀lú pé kí ẹ máa ṣe àwọn sábàbí kan takunu biha mawaddatuhum eléyìí tó yẹ pé yóò máa jẹ́ kí èèyàn nífẹ̀ẹ́ wọn fatajiduhum yuwadduhum ọ wá rí èèyàn pé yóò máa nífẹ̀ẹ́ wọn ay yatlubu mawaddahum ay yatlubu wuddahum kí èèyàn máa wá ìfẹ́ àwọn èèyàn bi kulli tariqin pẹ̀lú gbogbo ọ̀nà tí ó fi máa wá fẹ́ èèyàn kẹta lè nífẹ̀ẹ́ sí wa kẹta lè nífẹ̀ẹ́ sí wa tàbá ní ká mọ́ kí wọn kú ọdún nísìn wọn mọ̀ ní láìkí wa wọn mọ̀ hẹ́ẹ̀tì wa tàbá ní ká mọ́ ṣe báyìí wọn mọ̀ tó kí ẹmọ wá gbogbo ọ̀nà tó fi mọ̀ nífẹ̀ẹ́ yẹn wa hadha la shakka yunafi al-imana kullahu aw kamalahu wọ́n nílé ìtasọ ìkò sí iyèméjì inú kọ́ ba gbogbo mu'adatu man hadda Allah wa rasulahu kuma basota ẹni tó bá tin takuto Ọlọ́run ba àti tòjíṣẹ́ rẹ̀ walau kana aqraba qaribin ilay kò bá jẹ́ ni tó fin súnmọ́ jùlọ bakana wa bughduhu wal bu'du anhu kuma jin kuma kuma kulre ni kò sì má jìnà sí walakin hadha la yamna'u nasihatahu wa da'watahu lil haqq wọ́n lè ṣùgbọ́n ṣùgbọ́n eléyìí kọ̀kọ̀ fún wa pé ká má máa ṣe wáàsí fún wọn o kò ní ká má máa pè wọ́n lọ sójú ọ̀nà òdodo ṣùgbọ́n yẹn ń ṣe wà láhù nìyẹn so abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó dàkún kí ó sàdọ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ̀ wa kó fi ẹsẹ̀ wa múlẹ̀ lórí Islam subhanaka alhamdik ashhadu an wa rahmatullahi